tí àwọn tó ṣiṣẹ́ láàbì tí wọ́n pa lẹ́kún táwọn bá rí táwọn náà bá rí ilé tí wọ́n sọdá ooru so ìlú Èrúwà la wà lọ́wọ́ ẹ̀dá ayé ẹlẹ́dàá àbáyọ máa fi lẹ́yìn ẹ̀mí ẹ̀mí ṣìṣọ ẹ̀mí ṣìwí àbọ̀lọ́ dájú rí ipá ọ̀tá òní ká yín ẹ̀ṣẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ mo fẹ́ máa padà wá báyìí. lẹ́nìí tọ́mọ wọn ló wọlé. ilé pas kọ́ fáwọn pas. Ça làwọn àyè. kó tó pas Ça àṣírí ça. pas. ayé ẹni bọ́ sọ́wọ́ àwọn abiyamọ ìka lágbára ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí yóò máa dùn ní lágbára ọlọ́run ẹ̀ ṣìṣe ẹ ṣe àdúpẹ́ pàdé ló tù yẹ ẹ ṣe sà ẹ jẹ́ o. kẹ́ni wàá kàn náà kàn mí dàdí greet náà greet dàdí sadova greet sadova greet. àbúrò wọn ni. Samuel ni. Dádì dádì mo jẹ́ kọ́mọ mi pé dádì o. Dádì wa jọ ṣeré pa mo jẹ́ kọ́mọ mi pé bí ilé ọkọ mi jáde nínú wọn. Ọ̀dà ìṣe báyìí báyìí ọlọ́run wá ní fọ́ọ̀mù. Ẹ jókòó àgàrí. Ẹ lọ sápọ̀ dé ọkọ mi. Òun mu tí, òun mu sìgá kò ń lù ìdí òru kò ń ṣe fàájì tó bá ti jáde àti torí ẹ̀ ló jẹ́ pé ibi tó bá ti ní pé ń fẹ́ lọ báyìí máa bá a lọ ni ìgbà tí wọ́n transfer wọn lọ sí kinní mo ti pé ọkùnrin tí ò ní ọ̀rẹ́ tó jẹ́ pé ìyàwó àtọmọ náà lọ rẹ̀ gbogbo wọn ní kí n máa lọ mo ní kí iṣẹ́ kí ni mò ń ṣe kú tì níṣẹ́ tí ó máa ní kí n má bọ̀kọ mi jáde mo dẹ̀ tún gbéra mo bá a lọ ọdẹ ń ṣe exam àti ká tó kúrò lọ́kùnrin náà ni wọ́n ti ń ṣe MBA o àbí ṣé tí n bá ṣe èmi náà lọ sí skul torí bí nàìjíríà ṣe rí hmm. ìgbà tọ́lọ́run dẹ̀ bá mi gbọ́kọ mi lọ́wọ́ sókè tọ́lọ́run fún níṣẹ́ ṣé màá tún wá ní kó tún má tẹ̀ sí iwájú ni hmm. àbáráyé o ní agbọ́ kó ní pé tọ́kọ ẹ fẹ́ kàwé o ó ní kí ọkọ òun má lọ o òun ni mo ṣe fọkọ mi sílẹ̀ o kò ṣe bẹ̀rẹ̀ o kò ṣe bẹ̀rẹ̀ o ó tẹ̀ tún sọ fẹ́mi pé àtẹ́mi náà bá ṣe mo ní dìgírì wà lẹ̀ wà lẹ̀ ẹ tún ní máa wá kàwé nc tẹ pé àbí nàìjíríà tẹ pé gbogbo ń ṣe ọmọ àlè nàìjíríà tẹ pé ọmọ ọkọ ni wá mm. ẹ ṣáà jẹ́ kí rọra máa tọ́jú ọmọ ọlọ́wọ́n máa bá mi fún yín á máa fún ṣe ìgbà táwọn ọmọ bá tún dàgbà ń bi tó náà ni màá máa tà màá máa ta ọkọ mi jáde ló yẹ kó wá gbé wọn nínú ilé wá ní tó wa pé kò sí ẹ̀ wọ́n wá lọ ní car wash l'Abuja fúnra ọkọ mi ló drive o ó drive ó drive ọkọ mi drive báyìí mo túbọ̀ sẹ́nu géètì báyìí mo ní òkè ó sì yan Friday hmm. wọ́n ní ah. meeting wọ́n ní meeting ní Friday ní eh, Àkúrẹ́ ọkọ mi tún gbé bọ́ọ̀sì pé táwọn bá ti débẹ̀ ẹni tó gbé bọ́ọ̀sì yẹn fún ṣẹ̀ lọ ni mo ní òkè tẹ́ bá ti débẹ̀ ọ̀rẹ́ mi á wá gba bọ́ọ̀sì yẹn wọ́n nítorí kó má jẹ ẹrù làwọn ṣe gbé sí kinní o la bá lọ nígbà tó jẹ́ pé kò ń ṣe ọkọ tó jẹ́ wípé ìmọ̀ rẹ̀ hmm. kó tó lọ síbi exam ọkọ mi á ti pè ìwọ tẹ̀lé kẹ́ máa wádìí ẹ̀ máa pè iṣẹ́ ti jẹun iṣẹ́ ti gbà tó ṣe pé òṣò ń jẹ ní hmm. ilé. wọ́n máa bí iṣẹ́ ah. ti jẹun sáwọn ọmọ ti jẹun. Ah. wọ́n wá béèrè wọn Táíwò ńkọ́ Kẹ́hìndé ńkọ́ Samuel ńkọ́ wọ́n á kọ́kọ́ béèrè wọ́n á kọ́kọ́ kí gbogbo wọn lẹ́yìn ọkọ̀ọ̀kan àwọn tí ń lọ sí exam hall èmi náà bá pè é ṣùgbọ́n kó má di pé ẹ lè máa kàwé lọ́wọ́ kí n má distract yín òun ni mi ṣe é pé o so tó bá ti kàwé tọ́tọ́ ti lọ sẹ́sàn bá ọkọ mi á pè ó bá dijọ́ sátọ̀dẹ̀ àdínà ká fi fọ aṣọ ọwọ́ ni mo fi ń fọṣọ wọn àti ẹ̀ ti máa gbé àwọn ọmọ kan ti pè wọn àti ní dádì máa níṣẹ́ yìí lẹ fọ́kọ ni àbí ẹjẹ́ ń bọ́kọ mi sọ̀rọ̀ hmm. wọ́n wá àwọn cartoon lórí fóònù mo bá dìde ń bí aṣọ mi pa dádì yóò pẹ́kọ́ tó pè báyìí pé aṣọ dádì kọ̀ wọ́n ní no ah mo bá gba fóònù àtìgbà yẹn ni mo ti wọ ọ àtìgbà yẹn ni o. alẹ́ yín àwọn ọdún pọ̀mọ́ ọkùnrin. àti kékeré nìyá tó bí mi ti kú ìgbà tí mo hmm. wá rí ọkọ mi ó ní òun ṣèyà fún mi òun ní àtọ fún mi pé kí n má kí n má kí n má ronú bó wá ṣèyà fún mi hmm. ọkọ mi ti balẹ̀ mi mọ̀ pé kí wọ́n ṣe fi mí sí kodoro hmm. ṣóògùn kọ́ lélẹ̀ àwọn ọmọ mi ò tún mọ bàbá wọn tó bá ti pè báyìí dábìí. I want to go to Shoprite bàbá wọn ò ní yẹnu pò nígbà tó ti mọ̀ pé wọn ò léèyàn kan àìmọ̀ pé àwọn obìnrin la tún máa ń ṣe kinní màá ní ẹ fẹ́ bá àwọn ọmọ yìí jẹ́ ọkọ mi ò ní tó wọn bá tún tọ́jú ọmọ ta ni kó wọn tún tọ́jú àjọ sọ̀tàlà ní báyìí kò lówó fi mí sílẹ̀ kò ń mutí o tí téèyàn bá jẹ mí ní owó ọkọ mi ló tún jẹ́ kí n túmọ̀ pé èèyàn fi gìràgìrà lólé ayé téèyàn bá jẹ mí lówó bá ìyá sọ fún mi pé èló lówó yẹn ó dáa fílẹ̀ màá fún ẹ èló ni màá fún ẹ sí àníkó tí máa ń bá ìyànjà báyìí tí mo mọ̀ pé bá ti dọ́dọ̀ ọkọ mi ìṣòro mi ti sọ́ọ̀fù ni o ṣé ìṣòro mi wá sọ́ọ̀fù báyìí alájà Musat àti jésù oníyà tí ìyá tó bí mi ti kú nígbà mo sì mọ ọkọ mi olówó ṣèyẹ̀wò yóò ṣe bàbá fún mi pé kò sí problem ìtorí ẹ̀mí tó bá ti ní jókòó sí báyìí ni màá jókòó sí ìmọ̀ pé àwọn tó ń ṣọkọ mi ti pọ̀ kò mà sí ìyá kò sọkọ mọ́ láyé mi àwọn ọmọ mi náà tún dàgbà mà tún ní kò sí bàbá mọ́ kí ni mo fẹ́ fi lọ Shoprite kí ni mo fẹ́ fi sanwó school fees tó bá ṣe school fees ti bá ní owó ti pọ̀kọ ní òní ìyá mi oko ló ń ro public school wà kó tó gbìyànjú rán mi lọ sí private school Oni ti tí ìyẹn òun ò lówó báyà tún lọ private school ìgbà tọkọ mi fẹ́ ṣe icon ẹ̀ àti nǹkan tí ń gbà yẹn ó ní àyè ìfẹ́ dá màmí láàmú ìyá jìyà púpọ̀ lórí mi ya kí mi náà gbìyànjú NYSC foundation Àbújá lọkọ mi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibẹ̀ lọ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ dákun ẹ má wò mí níran irọ́ àgbákò wọlé lé irọ́ àgbákò wọlé lé alájẹ má wò mí níran fúrọ̀kọ mi Uwozu ẹ̀sáàmù tó ṣe ẹlẹ́kẹta tó fẹ́ ṣe yìí aago mẹ́rin lọkọ mi àti jíjá ti máa kàwé ajibe ma tún sọ bá tún sọ oúnjẹ sí dáínì tó báyìí wọ́n ní okay just just do tea for me ma ní èèwọ̀ ní ẹjẹ ewu kẹtún fi ní iṣẹ́ pọ̀ láptọ̀pù tó tún wà níbẹ̀ yìí tó fẹ́ fi ṣiṣẹ́ lákùrẹ́ ni o iṣẹ́ ló fẹ́ ṣe lákùrẹ́ o ọdún keje tá a ti jọ bẹ̀rẹ̀ ni ìpè ilé rí pé tó nǹkan tọkọ mi ṣe ni ó ń rìndí hmm. òru o kò ń rìndí òru o kò ń rìndí òru kò ń rìndí òru o kò síbi tọkọ mi máa lọ tí ò ní sọ fún mi a jọ sọ̀rọ̀ lálẹ́ Friday bó ṣe dùn tẹ́ báyìí wọ́n ní à ókè o ṣe ti dùn tẹ́ wọ́n ní àwọn fẹ́ rest pé àwọn ti dé hotel ìgbà tó take off ìgbà tó fẹ́ take off l'Abuja wọ́n pè ìgbà tí wọ́n land l'Ákúrẹ́ wọ́n pè ọ̀rẹ́ mi tó lọ bá wọn gba bọ́ọ̀sì yẹn bó ṣe gbà báyìí wọ́n pè é ọkọ mi ò ṣe onírùkìrì ṣé tó bá jẹ́ onírùkìrì ṣá máa tètè rírú eléyìí ni easy going tẹ bá ń bá ìyọ̀jà báyìí kẹ́ ń jà sí mílíọ̀nù ọkọ mi ò ní ṣe ti mílíọ̀nù ni nígbà tẹ bá wá jà tó jẹ́ bílíọ̀nù lẹ fi ń san kò wá san mílíọ̀nù fún yín màá tún wá sọ fọ́kọ mi pé dé ayé ò rí báyìí ọlọ́inú kan yìí ti pọ̀ jù bàbá ìbejì ọlọ́ọ̀nùkọ yìí ti pọ̀ ju yóò ní ọlọ́ọ̀nùkọ yẹn náà ayé òun hmm. ìgbà tí mo tún ṣe pé kí ni bí mo ṣe ń wọkọ mi inú mi á tún máa dùn pé àdàbí tó ọkọ mi bá ṣèyàn níbi inú kan ni èmi tí mo jẹ́yàwó kan ti bá ń ṣe pé nǹkan báyìí mo fẹ́ nǹkan tó kàn mí tó bá fẹ́ ṣe pé kí ni yóò ní tàdé bá kúkú wálẹ̀ wàá gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ nígbà tó bá máa sọ tọkọ mi ni màá gbọ́ tọkọ mi ni kò ń jáde. ìgbà wo ló yẹ ká padà sí Àbújá yìí ẹgbàá ló yẹ fẹ́ kúrò ń bẹ̀. ìjọ sunday ló yẹ kí sunday tó bá ti parí exam òun náà máa ń padà wọn á dúró torí flight wọn monday ni wọn á dúró sí. oorun ọjọ́ méjì ló yẹ kán sùn bẹ́ẹ̀. oorun ọjọ́ méjì ni. ọjọ́ oorun àkọ́kọ́ tán sùn náà náà ti ṣe. oorun àkọ́kọ́ ni kọ́lẹ́jọ́ friday tá a pè tọkọ mí ní à stress yẹn àwọn fẹ́ sùn pé tó bá ti dago mẹ́rin àbí tó wọn bá ti jí bóyá bíi twelve káwọn kàwé mo bá ní ó da tí n bá ti mọ̀ kí n máa bọ́kọ mi sọ̀rọ̀ lọ mo bá ló da mo ní ẹjẹ́ ń fi yín lẹ̀ pé tó bá ti ṣe. last time tẹ́ bá wọn sọ̀rọ̀ nìyẹn. òun ni ọjọ́ sátọ̀dẹ̀ kí wọ́n lọ sẹ́sàmù kí wọ́n pè ní mi ìbáríkà bàbá yóò ti bèrè ohun tá a jẹun ò ti bèrè ohun tá a mú ni mo bá fi ń tíráyì gbogbo kínní tí ìfẹ́ sọ fáwọn girama bí mo ṣe pè wọ́n báyìí mo tẹ̀rù pé wọ́n sọ pé àmúṣe toríjọ́ mi bá ti pè wọ́n báyìí pa mo ṣe bọ́kọ ẹ sọ̀rọ̀ náà ni o mo bá béèrè pé à ọkọ ẹ̀kọ́ mo ní wọ́n lọ ṣe exam àwọn bá tẹ̀sù kádùúrà bolẹ̀ pé à ọlọ́run á ṣe o á pàṣẹ á ṣàṣeyọrí o àmọ́ ní tèmi ti bá mi bí mo tún ṣe wá ṣe pé kinní báyìí òrùjọ yẹn mi lè sùn òru sátọ̀dé yẹn mo ṣáà ń try nọ́mbà ọkọ mi ó rìn gírígírígírígírígì ọkọ mi mi try nọ́mbà ẹ̀rí kó máa gbé lẹ́lẹ́kejì ọba dẹ̀ ti gbé báyìí tí ní àmàbínú nǹkan báyìí ni wọ́n sọ reason kan tí wọ́n fi ṣe nọ́mbà hmm. fún mi. agbẹjọ́rò àwọn tí àfúrásì lóòótọ́ ẹ̀ tán sùn wọ́n ní ara wọn ọ̀yà lè fi ń pè wọ́n pé ìmọ̀ para wọn ọ̀yà kan tó kù ní. kò ní dá fún ọ tìrantìran wọn lára wọn ò ní yá tìrantìran wọn lára kò síbi tọkọ mi lọ bó jẹ́ bí iṣẹ́ ni o bó jẹ́ bí iṣẹ́ ni bá ṣe ń pera wa nìyẹn o aláàjì mo ti sọ fún yín o ibo lòun ti gbọ́ tó fi sọ wípé ara wọn ò ní yá kò sí kọ́kọ́ mi ṣe jáde ọdún keje tàjọ máa má o ọdún keje òun lélẹ̀ kò sí bó ṣe fẹ́ jáde nínú ilé kò sí bíbọ̀ kan tèmi ṣe fẹ́ jáde nínú ilé tí mi ní mẹ́rin ẹ̀ tí mi ní pè ìgbà tá a fi jọ wà lákùrẹ́ gan kí nọ́mbà mi máa lọ kí n bá níná ṣáàjì á pe nébọ̀ mi ni kò ń ṣe pé mánéèjì débi wípé bóyá ọkọ ò mọ̀rin ìyàwó ìyàwó ò mọ̀rin ọkọ. kò ń ṣe pé ìrìn àjò wípé bóyá kínní ẹ̀yin náà wo àwọn tó bá sọ pé real love pé kéèyàn máa pè mí gan ni mo tún máa ń consider wípé tó bá ti dé tó bá ti débi iṣẹ́ pé kí n má máa distract pé kí n má máa distract wọn ni tìrọ́tìrọ́ ẹ̀ lára ẹ̀ ò ní yá tìrọ́tìrọ́ wọn gbogbo abiyamọ ayé àti gbogbo àwọn tó tara mi dìde gbogbo àwọn òkú àbíamọ ọ̀run gbogbo pátá báyìí irú lọ́ọ̀yà tó sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi tó ń sọ ìsọkúsọ irú ẹ̀ irú ẹ̀ báyìí kò ní kò ní ní ayọ̀ mọ́ lórí ilé alàyè irú ẹ̀ ò ní ní ayọ̀ tọrọ ọkọ mi ò bá tiẹ̀ wá yá ẹ ṣó yẹ kọ́ lọ sùn kọ́ lọ rin ọkọ mi mọ́lẹ̀ ṣé ò ní ẹbí ni ṣé tí mò ń pe nọ́mbà ẹjọ́ méjì ni mo fi pe nọ́mbà ọkọ mi tí nọ́mbà ọkọ mi ò fi lọ wọ́n bùkún wọ́n bùkún fúláìtì mi níbi iṣẹ́ security àti kìnní ló fẹ́ gbé wọ́n ní rárá pé stress yẹn ti pọ̀ jù pé kí wọ́n gbé fúláìtì ọkọ mi sọ fún mi ṣé mo bá débi iṣẹ́ kẹ́ lè the kind of love we have for ourselves aláàjì kẹ́ lè mọ̀ kẹ́ lè mọ̀ kẹ́ lè mọ̀ gbogbo ẹni tó bá sọ pé kí ni ìrọ́dúnrọ́ wọn báyìí ara wọn ò ní yá wọn ò ní fi gbádùn lọ ilé ayé wọn ò ní fi gbádùn báyìí lọ ilé ayé tó bá mu omi omi àbá gbòdì lára wọn ni tí wọ́n bá ń jẹ ata tó máa gbòdì lára wọn ni tí wọ́n bá rìn lórí ilẹ̀ báyìí tó lórí ilẹ̀ ilé a lára wọn ni lọ́gbàrá lọ́lá gbogbo lọ́lá rí àwọn ọmọ tí wọ́n jà kó mọ bàbá wọn lọ́lá gbogbo pílánì tí bàbá wọn ti ṣe fún wọn tí wọ́n jà kó mú ṣe lọ́lá gbogbo alálẹ̀ ìrú wa pátápátá agbogbo ẹ̀yà bí ọmọ ayé àbí ọmọ ọ̀rẹ́ bá mi dìde dákun ẹgbà mi wọn ò ní rí wọn ò ní rí bọ́ ti ṣe wọn ò ní rọ́nà gbẹgbà wọn ò ní rà dàbí tó bá jẹ́ pẹ́yà tó bí mi ò jẹ́ rọra ni àdàbí tó bá jẹ́ pé ìyá tó bí ọkọ mi ò jẹ́ rọra kò ṣe wàhálà ẹlẹ́dàáyọ̀ ọkọ mi èyí tó fi lọ oko tó fi bọ̀ tọ́mọ ẹ sì ti sọ fún wípé màámi ẹ má lọ oko bọ́ èyí tẹ̀sẹ̀ ti tó òun ni wọn ò ní rí ìdààmú ayé òun ni wọn ò ní rí ìdààmú àwọn abiyamọ òun ni wọn ò ní rí òun ni wọn ò ní rí wàhálà lágbára ọlọ́run lọ́yà tó sì sọ̀rọ̀ bẹ̀yẹn wà láì ṣiṣẹ́ ṣiṣẹ́ ti bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ti bá àwọn alálẹ̀ gbogbo àwọn alálẹ̀ ìfẹ̀yẹ́ náà wá dìde gbogbo àwọn alálẹ̀ ìrú bàbá ìwà dìde wọ́n lórí Facebook lágbára lórí tí wọ́n bá bí ìgbà ọmọ wọn ò ní jèrè wọn tó bá bí ìgbà ọmọ wọn ò ní jèrè wọn gbogbo ìrànwọ́ báyìí wọ́n máa gbọ́ ohun rere ni gbogbo ìrànwọ́ báyìí wọ́n máa gbọ́ ohun rere wọn ò tún bá wọn ṣe nǹkan rere mọ́ Adédoyin o Adédoyin àdàbí tó bá ṣe pààrọ̀ obìnrin ló ti jáde tó bá jẹ́ pààrọ̀ obìnrin ló ti jáde tó bá jẹ́ pààrọ̀ obìnrin ló ti jáde ìrọ̀ òṣèwé jáde èyí tó ti ara mi lọ sí orí ilẹ̀ àwọn ni wọ́n ṣèdájú ẹ̀ ọ̀tún bá wọn jẹ́yàn mọ́ nígbà táyé ń jayé téèyàn jẹ́ níyàn Adédọ́yìn Ràmọ́nì nítorí pé o bà orúkọ Ọlọ́run jẹ́ látara ẹ̀ o ò tún ṣe ohun rere mọ́ irẹ́ ò ní ṣe ohun rere mọ́ àdàbí tó bá jẹ́ pàrọ̀ obìnrin kọ́ ló ti jáde àdàbí tó bá jẹ́ wípé o ò bímọ sí orílẹ̀ àlàyé tó bá jẹ́ pàrọ̀ obìnrin ló ti jáde Adédoyin Ramoni Adédoyin Ramoni ìṣẹ̀dá ẹni mò ń pè ní wákàtí gbogbo ibi tó bá wà mo ti dára mi pọ̀ bá wà bí àwọn ayé tí wọ́n pọ̀ lọ́rùn tí wọ́n gbọ́ mo ti dára mi pọ̀ bá wà bí àwọn ayé àti tọ̀run tí wọ́n pọ̀ lọ́rùn tó gbọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ báyìí kó máa bẹ̀ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́tínú obìnrin jáde commissioner of police ẹ̀yin police tẹ́tínú obìnrin jáde tẹ́wọ́ tẹ́wọ́ wáyà obìnrin tí ẹ mọ òtítọ́ tí ẹ fẹ́ sọ òtítọ́ tẹ fẹ́ sọ nàìjíríà dìdàkudà ó yẹ gbogbo ohun tẹ bá ṣe báyìí ó máa gbòdì lára yìí gbogbo ohun tẹ bá ṣe báyìí ó yóò tún jẹ́ èèyàn mọ́ adarí tó bá jẹ́ pàwọn ọ̀já tó bí ni wọn ò náwó lẹ́yìn lórí kẹ́ tó máa jẹ́ kọmíṣánná adarí tó bá jẹ́ pàwọn òbí ni wọn ò náwó lẹ́yìn lórí kẹ́ tó máa jẹ́ pólísì adarí tó bá jẹ́ pàwọn ò náwó lẹ́yìn òun làdúrà ní òkúlẹ̀ pé ní ṣẹ lórí yìí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ títọ́ tẹ́ borílẹ̀-èdè nàìjíríà jẹ tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kọ́mọ tí ò lé èèyàn kó jẹ́ èèyàn gbogbo yìí bá omi àdàbí tó bá jẹ́ pé kò á jí ní lórí mu omi àdàbí tó bá jẹ́ pé kò á jí kò owó lẹ́ má máa lò àwọn balẹ̀ jẹ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti balẹ̀ jẹ́ àwọn tí wọ́n àwọn tó ti ṣe níbi iṣẹ́ ọkọ mi níbi iṣẹ́ ọkọ mi àwọn tó ń fẹ̀mí ọkọ mi èyí tó ti máa resign ló pọ̀ èyí tó ti máa resign àwọn Chinese yẹn tó bá ti fẹ́ cheat wọn báyìí tó bá ti kú ọkọ mi wọ́n á máa tí ọkọ mi bá ti pè wọ́n wípé àrùkọ́tẹ̀ ń ṣe yóò ṣe wọ́n á withdraw ẹni ikọ́ ti pè mí ó ti sọ̀rọ̀ ẹ̀ jíjá kalẹ̀ kò ń ṣàwa nìkan pé torí pé jọkọ mi tàbí pé kínní àwọn aráàta nígbà tí wọ́n fẹ́ ṣe táàsì níbi iṣẹ́ ọkọ mi wọ́n ń fún àwọn Chinese yẹn ní two hundred and fifty million ọkọ mi dẹ̀ lọ bá wọn síìtì l'Abuja wọ́n reduce owó yẹn sí hundred thousand ẹ̀rí pàwọn tó fìyà jẹ pọ̀ ọkọ mi dẹ̀ ṣe tún sọ pé tó ń bá parí ẹ̀záàmù báyìí owó yẹn bíi fifty million ni wọ́n gbọ́dọ̀ gbà tọkọ mi tún sọ àwọn tí wọ́n dá lóró pọ̀ àwọn tó dá lóró pọ̀ ìgbà tó pè mí oníbo làkántáǹtì wà ó ní à ó ní ìyá àbẹjọ ó ní àkántáǹtì ó ní bí ọ̀sẹ̀ méjì tákántáǹtì ò fi wá sí tí òun ò ti rí àkántáǹtì pè báyìí ó ní ìyá tí ń jẹ òun àwọn chinese tí ń fìyà jẹ òun mo ní ẹjẹ́ a máa gbàdúrà a máa rọ́kọ mi ọkọ mi kò kò mú tí o kò mú ọtí èmi ni mo tún máa ń sọ pé ọmọkùnrin máa ń ṣe fàájì ni n bá tún ra bí ìgò bíi méjì sí kinní ẹyọ kan ó wà nínú eléyìí tí mo ti rà láti bí oṣù méjì ó wà nínú kinní pé tẹ bá ti ti bí iṣẹ́ dé kẹ relax máa fi sórí tébù bá ọkọ mi ò ní bá mi bu omi àti irú oògùn oògùn tí mo lọ rà fún ọkọ mi pé kó máa fi relax oògùn stress òun mo tún rà fọkọ mi ọkọ mi ò ní mo wà stress àti stress àbí kí ni wọ́n pè òun náà ni mo rà tí mo ní kí ọkọ mi ò ní oògùn pé kò ní òun lo oògùn ó bìlíf nínú pé omi àwọn ṣọ́ọ̀ṣì wa lákùrẹ́ṣẹ̀ ẹ̀ lọ ni àwọn ṣọ́ọ̀ṣì wa lákùrẹ́ṣẹ̀ ẹ̀ lọ ni ìpè yẹn ọkọ mi ní kọ́kọ́ ọmọ mi sí ọkọ ọmọ wọn sí ìkì àbí ṣé mo pè yín rí àti bàbá ti fẹ́ lọ́kọ mi ò fọ́ spiritu rí o ṣé ọ̀nà orí bá fọgbọ́ lọ́kọ̀ ti bọ́ ní ẹjẹ́ ńlọ rògọ́ kan mi ò ní lóko ti bá ti rest pé àwọn máa wà òkè máa kó ọmọ jáde àti stress yẹn gan wà lórí ìkíní tí mo ní à stress yìí ti pọ̀ jù gbàtẹ́ fún alẹ́ NYC foundation lọ ọkọ mi ò ní kí n ṣáà kí n ti relax ni tí bá kó àwọn ọmọ jáde báyìí máa ní ó yá let your daddy rest wá tún ní kí n tún káwọn ọmọ yẹn wá yìí sí kiri o ká pará alẹ́ ká dà wọ́n sí dààmú ọkọ mi ò sí kiri o ṣọ́kọ gbọ́dọ̀ sí kìkíyàwó jẹ́ kó jáde ńlẹ̀ ṣọ́kọ mi gbọ́dọ̀ sí kìkájẹ́ kó jáde ńlẹ̀. Ah, gbogbo ẹ̀yin tẹ́ ṣe lẹ́yìn ẹ̀ tún jẹ́ èèyàn mọ́ lórí ilẹ̀ alàyè ah, ẹ dákun alájẹ má jẹ́ kíyà jẹ mí kẹ́hìndé kẹ́hìndé alájì kẹ́hìndé ni alájì ọkọ mímí ọba ọdún kan sọ́dún méjì àwa sẹ́ǹdì owó kúrò ní nàìjíríà àwa sẹ́ǹdì ọkọ mi kúrò ní nàìjíríà àwa sẹ́ǹdì àwọn ọmọ pé yóò kàn wọ́n nìkan ní nàìjíríà pé torí bí kọ́ńtìrì yìí ṣe ń rìn ẹníyà ò ní jẹ mí skul táwọn ọmọ mi ń lọ tí ó lọ ẹ má sọ fún wọn pé jẹ́ káwọn ọmọ yìí kó máa lọ léèwé kékeré àní tíyà mi náà tí ó bá rán mi lọ léèwé mi náà ní dìgbà tí Better bẹ̀rù dèrè ni wọ́n sọ. Ó ìta ti mú ọmọ mi <coughs> nínú ọmọ mi wà nínú ìta tó bá sùn báyìí ọmọ àpò ìbò lójú oorun wípé òun ó di olóró léde tó bá di ọ̀la wọn kà pé ìka gbogbo àgbáyé tó bá di ọ̀la òun ó di olóró léde kí dídà kan bó òun ra mọ́tò tí òun ò ló ń gbogbo àgbáyé rí òun fẹ́ kàmpéè pé òun fẹ́ ṣe olóró léde tó bá di ọ̀la ṣùgbọ́n lè rí náà ìwọ̀n jẹ́ mi ó mú iṣẹ́ látọ̀ june àìsàn ọ̀ṣọ́mọ mi tó bá lọ school yóò lọ yóò dé mi tọ́ba lọ sí yọlẹ̀ yóò dìde àti pé wọ́n pè ara kò mọ̀ ọ̀yà ìsun tọ́jọ́ nígbà tí pé ọmọrì ìgbà tí èmárì máa pè lójoojúmọ́ wípé torí òun nìkan iná ẹ̀ nìyẹn gbọ́dọ̀ pè ṣé dára lójú yóò ní adúpẹ́ o yóò lọ síbi iṣẹ́ nígbà tó ti níyàwó ìgbọ́n báwọn mi ni wọ́n pè torí ti lẹ́nu kejì tí wọ́n jọ ń gbé ìyàgò bá fẹ́ fọ yóò lè sọ fún mi hmm. ìgbọ́n ìmọ̀ yàtọ̀ fún ẹ̀fẹ́ tó ti àárẹ̀ o mi. oko mo sì ń ro ọmọ mi sì ń ṣèlérí pé kí n má lo oko mọ́ ó sì kọ́lé ba abre sì wà mí sínú a puro sì gba àbúrẹ́là tó dàbò àtàwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá ìyá ọmọ ìyàwó àbúrẹ́là ti tìmọ̀ gàtiwálé rí wọ́n sì pa á bíi tìmọ́ tó ṣe wàhálà nínú ayé tí wọ́n jẹ́ kọ́mọ mi jẹun wàhálà mi ṣe tó ń kàwé bọ̀ láti kékeré tó ní òun fẹ́ gbé orúkọ ìdílé wa sókè alẹ́ jimá ni mo jókòó ni màmá jókòó ni torí wá ti wẹ́sà ń bẹ̀ ń wò pé ẹ̀ló dámláre ó ní ẹ̀ló ṣe dáadáa ni ní adúpẹ́ o wípé òun wá ẹ̀sáàmù mo ní o sùn dáadáa àti gbogbo àdúrà táwọn gbà kọ́ lọ́wọ́ ń gbọ́ hmm. mo ní o sùn dáadáa o ògì sáyé o mo bá lọ sùn ìgbà tó di òru wọ́n ti gbé ọmọ mi wọ́n ti lọ pa á mo sùn báyìí ni mo bọ́ sínú òkùnkùn tá dúdú àti pé àwọn gbé ọmọ sínú òkùnkùn hmm. mo bọ́ ní òkùnkùn tá dúdú mo ní àá ah! irú òkùnkùn yìí irú òkùnkùn yìí rí bọ́ọ̀lù òkùnkùn yẹn ti tó yìí ọmọkùnrin kan lẹ́yìn mi lọ́ba tẹ́lẹ̀ mo ní bá lọ bá ìmọ́lẹ̀ lọ mo bá ń kọjá lọ mo ṣe ọ́nù díẹ̀ sísà òkun ìmọ́lẹ̀ lọ sọ́tàn débẹ̀ mo ní à ah, òkun ìtọ́kùn ó tọ́ tẹ ìmọ́lẹ̀ mo bá kọjá àṣẹ ní òkun ni wọ́n ti lọ gbé ọmọ mi sí ni àwọn áńgẹ́lì wa tẹ̀ mọ́lẹ̀ pé kí wọ́n bá lè rí òkú ọmọ mi wọ́n má jẹ́ wípé wọ́n máa wọ́ ọmọ títí dọjọ́ ọkú hmm. àbí ṣe ti ń bá rí ṣe bí wọ́n máa wá dọjọ́ ọkú ni àṣe ni àwọn màlẹ́kà ọ̀run ti tẹ̀ mọ́lẹ̀ sí inú òkùnkùn tí mo já sí inú òkùnkùn tí mo já sí àwọn màlẹ́kà ti tẹ̀ mọ́lẹ̀ sí i. Adédoyin kò mú ọmọ kó tiẹ̀ bá mi tì í mọ́ ìrà kẹ́ nígbà tó rí wípé ọmọ ológo tí gbogbo ayé ń wa ó sì ṣe sílẹ̀ fún mi. Adédoyin gbogbo ohun tó nínú ayé ọ̀kẹ́ òní kò nínú rẹ láyé mọ́ kò nínú rẹ láyé mọ́ gbogbo ohun tó ní láyé yọ parẹ́ kò sí nínú rẹ láyé mọ́ táyé nìkan ìdẹ́yìn o ìdòwú ni o kì í pọ́ ọmọ ọdún méjì olóṣèlú ìgbà tó pọ́ ọdún méjì kí ni wọ́n fi tọ́jú àwọn ọmọ yìí o kí ni wọ́n tọ́jú àwọn ọmọ yìí o táyé ní kẹ́hìndé ní kí ni wọ́n tọ́jú wọn o wọ́n jà ní sàdẹ̀wò o ìyàwó ètí máa ṣiṣẹ́ kẹ́ o ó sì mí lọ́kọ ẹ̀ ni hmm. ó sì mí lọ́kọ ẹ̀ ni àbúrò ẹ̀ lójókòó yìí o mo ti wọ̀dẹ̀ bá ti dé òun náà ti parí ìwé ẹ̀kẹ́lẹ́jẹ́ mo tó bá ti dé náà dùn òun máa lọ Àbújá kọ́ bọ̀ wáṣẹ́ kọ́bọ̀ wáṣẹ́ òun ní lójókòó yòówù ta ni ń bá lọ ní ìsìn ta ni ń mú lọ Àbújá òun ta ni ń bá lọ ta ni ń mú lọ Àbújá òun àwọn tí wọ́n ń ṣagbátẹrù àwọn táyà àti Kẹ́hìndé nínú iṣẹ́ òun lè dá ṣe tọ́wọ́ di twenty five ní ìsìn oṣù yìí ọmọ mi ọ̀sẹ̀ ń di owó sí mi ń gbowó oṣù láyé iṣẹ́ ni àwọn ọmọ mi yóò kọ́ màmá ẹ fún mi ó máa ní kò sówó lọ kò sówó èbó ni bókò ni mò ń retí mo ti tupá lóko orí mo tupá ṣe bẹ́ẹ̀ gbowó lóṣù mo ní ẹ ẹ̀yin náà àwọn ìyá yín òye lèsìn náà ẹ̀yin náà máa dúró tẹ́ bá ti gbowó oṣù àwọn olówó olówó ló ti mọ fi ń jẹun níbo ní òtún mọ fún ìtọ́jú àwọn ọ̀yọ́ kárí àtẹ́yìn. adájọ́ tí yóò dájọ́ Timothy Olúdáre tí ọba dá gẹ́gẹ́ bó wọ́n ní ẹ tó bá pa nípa dáadáa náà lárípa tí ọba dá bó fi yẹ kó dáa adájọ́ wọn ya wèrè gbogbo àwọn ọmọ ó sì pátápátá lọ́yà tó yẹ kó da tí ọba da bó yẹ kó da lọ́yà ní ọ̀yà wèrè gbogbo àwọn ó sì pátápátá gbogbo àwọn tó nípìn nínú ọ̀rọ̀ ọmọ mi gbogbo wọn ni wọn ò pátápátá wọn sì ya wèrè tí wọ́n bá gba owó tí wọ́n bá ṣe sí owó ọ̀pọ̀ ọmọ tó sì lọ́ọ́ rìn ó rìn mọ́lẹ̀ ọ̀pọ̀ mi ṣe bẹ́ẹ̀ sí ilé ẹ̀ Dámiláre Timothy ẹ kò dá màmá. ogun jà o ogun jà o. ẹ pẹ̀lẹ́ ah. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. wọ́n wá ń gbà wẹ̀ láti iná lọ̀kọ́ mi ti gbẹ wá mo ní ọmọ mi pé máa gbìyànjú máa gbàdúrà nígbà tó ń òde nígbà tó di níjọ́ tí táwọn tó wọn lọ ohun tí wọ́n lọ bí ẹ Adédoyin ni ọmọ tí wọ́n lọ ohun mo ní tún mi ṣe lè gbàdúrà mọ́ torí láti iná ni ọkọ ti gbẹ wà ní sọ̀rọ̀ mọ́ ọmọ mi máa sọ fún mi àti ó ti rí facebook kò wá sọ fún mi yóò sọ fún mi wá nílé gbàdúrà àwọn ọmọ mi ò ní ẹ máa gbàdúrà àwọn àmì àmà gbàdúrà ni kò wá alẹ́ ẹjọ́ nìkan bá sọ fún mi pé máa gbàdúrà ok kò sọ̀rọ̀ nígbà mi ò lè gbàdúrà mọ́ pé ẹ̀mí ti fẹ́ pin torí fún náà ti lẹ̀pọ̀ mọ́ fún báyìí ó di ìdájí àjọ àjọ mọ́ mi àjọ ti ní facebook olóhùn ò lè wí pé tó ń bá wí bá tí ò sí bàbá òun lé ọba wí ni nígbà yẹn ti pa ọmọ mi kẹ́mi náà sì jáde kí n sì máa lọ kí n lọ pàdé ọmọ mi. ògbó délé mi ògbó lé àbúrẹ́là. bàbá sixty bàbá sixty six ọ̀pọ̀ ọmọ ọgbọ̀n ọdún àti mẹ́fà ọ̀pọ̀ ọmọ tèmi kò ní nira láyé mọ́ àmín onírè láyé mọ́ àṣẹ ọba ẹ̀kọ́ obìnrin ilé ìrúwà bẹ́ẹ̀ ni ilé ìbímọ lókun ìbàràpá bẹ́ẹ̀ ni ọba ẹ̀pẹ́ obìnrin ẹ̀kọ́ yẹn bí bímọ onírè láyé mọ́ àmín àṣẹ onírè kẹkẹ láyé mọ́ àṣẹ àṣẹ adéle gbogbo ibi táwọn ọmọ yẹn bá wà ìwọ lè gbọ́rọ̀ olúwa kò síbi táwọn ẹbí ẹ ò dé ọlọ́run onírè láyé mọ́ àṣẹ olóńkọ́ ló ń pa onírè láyé mọ́ òun ló pa àṣẹ òun gbọ́dọ̀ pa ó lóun kọ́ lóun pa. òun ló pa Yẹmí Àmùsá. òun kọ́ ló pa ló sì sílẹ̀ yẹ̀kúlé ọ̀dà òun kọ́ ló pa ló sì sílẹ̀ yẹ̀kúlé. òun ló pa ibẹ̀ náà rí bí wọ́n ti rú òun ló pa kúrò. òun kọ́ ló pa òun kọ́ ló pa ẹ ṣe é mi ìyàwó mi ti kú. ọkọ ẹ ti kú. àwọn ọmọ mi lè ní yunifásitì ní yúwà lọmọ bíwà ọmọ bíbá ti pa ọkú ọkọ ọsẹ dùn ó sì pàbúrò ní ẹtí rí. ẹgbẹ́ ẹ̀yọ́ ọ̀tàlédé ọ̀tàlédé gbọ́ àbíbi tí ọba gbọ́ ni ò ṣe towótowó tọwọ́ tọwọ́ ní sáré kí láì jẹun pẹ̀lú àwẹ̀ nínú. kápò sátidé kápò sátidé kápò sátidé ah, yóò kó omi ẹ̀fún yóò kó omi ẹ̀fún. ẹ̀rí ẹ̀ máa gbà wẹ̀ táwọn ń gbà wẹ̀ là ń gbà wẹ̀ là ń gbà wẹ̀ là ń gbà wẹ̀. táwọn ah. ń gbà ọkọ ni wọ́n lò ń tẹ lọ́kọ́ lọ́kọ́ mi ò lọ́ọ̀jù tó ń tẹ o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí mo sẹ́ndì rìsíìtì tọkọ mi sẹ́ndì ni. ṣèbí mu ni mo sẹ́ndì bá ti mọ̀ pé kàtọ́ ni wàá ṣe ṣèbí máa ti máa mú bọ̀ òun kọ́ ló kọ́kọ́ ni ṣèbí wọ́n ti já òun kọ́kọ́ mi kúrò nínú ìsìn nínú ìwé tó fi kọ́ jẹ́gbà tó tó ń tẹ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ bá wà lẹ́yìn bá kó sí ìwé òun kọ́ ló kọ́kọ́ mi. wọ́n ṣe rúbú ẹ̀ nígbà tí èso òun lọ́pa ọdún kẹta ni tọ́kọ lè lọ́kọ mi ò lọ́jì adájọ́ tí ọjà àti lọ́yà tí ọjà jọ́ọ̀nì ẹ̀ tọ́ bá pààyàn ń pa dáadáa wọ́n fi ń pa o ṣé nínú àwọn ọmọ ẹ̀kọ́ ló jáwọ́ lọ́mọ lọ́mú lọ síbi tọ́pọ̀ mi tí wọ́n rìn bọ̀ ṣé nínú àwọn ọmọ tó máa ṣiṣẹ́ kọ́ ló jẹ́ lóhun kọ́ lòun pa lájẹ dápẹ́ má jẹ́ kíyà jẹ wá ẹ má jẹ́ kíyà jẹ wá ẹ bẹ̀rẹ̀ oṣù ló ń gbẹ́ ẹ̀yẹ ah. ó sì pọ ọmọ mi ó máa ṣe òtẹ́ẹ̀dì òfin wẹ́lá ó sì rìn sí ẹ̀yẹ mi. tí mo bọ́ kan mi sọ̀rọ̀ tó ló ń fẹ́ kàwé ni mo ní èso dá ìyá sílẹ̀ àjàyè o àjàyè àjàyè o pàdé àtàwọn àkọ́ni máa gbà fún lọ́wọ́ mi àjàyè mo ṣàdúrà fún ọmọ mi wọ́n dàrọ̀ mo pe ọmọ mi fóònù ní gíríngì fóònù ní gíríngì wọn gbọ́ pé ẹ̀ mọ́ ah, ah. kìí fi mí sí kọ́ọ̀lù mi mo bá tún retí ń gbọ́dọ̀ pé ah, ọmọ yóò gbé mo tọ́kùn pé o ti wẹ̀ sí àmọ́ oh. ọ̀pọ̀ ọmọ mi fún mi olóhùn kọ́ lòún pa tálá pa ta ló pa. èyí tí mo rí rìsíìtì tí mo sẹ́ǹdì ẹ̀ sí wọn ni. ta ló pa ọmọ mi. olóhùn kọ́lóhùn kọ́ ọkọ ọmọ mi fẹ́ wá mú àjọ ẹ̀ àjọ ẹni bẹ́ẹ̀ tó sanwó fún tó sùn. ọlọ ọmọ mi sẹ́yìn ẹ̀ sẹ́yìn. lọ́wọ́ ẹ̀ owó ìjọ méje òtítọ́ lù ú pọ̀. ọ̀rajà lọ́wọ́ òsẹ́wó òsítọ́pọ̀ ọmọ mi. ó ní àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ ah. wọ́n ló kàn kú wọ́n ló kúkú ọlọ́run ni pé. ayé wọn máa bàjẹ́ ni. Eh tọmọ mi ọba kú ọlọ́run ọjà kẹsì ó kú kú ọlọ́run nígbà tó kú kú ọlọ́run nígbà tó kú kú ọlọ́run wọ́n ti lọ lé ògùn ẹgbẹ́ mi tó fẹ́ tó ti kún fẹ́ rí láàárọ̀ òkè wọ́n ti gbé owó fún wa bí wọ́n ti gbé owó fún làwọn adájọ́ dàdàkúdà ìwọ̀n oòrùn tìrẹ́tìrẹ́ ní. wọn àti ẹtí ìdílé ẹjọ́. ìwọ̀n oòrùn tìrẹ́tìrẹ́ ní. wọn àti ìdílé ẹjọ́. ìwọ̀n oòrùn adájọ́ tó dáa lọ́yà tó sọ ọlọ́pàá gbogbo pa wa jẹ́ ìrẹ́jìrẹ́ òun ti dùn náà jàre ń tẹ̀ ní ìdásá wọn lórí ẹni tó bá kó náà jàre ní ìbẹ̀rẹ̀ jàre. bàbá fẹ́ àbúrò máa gba nọ́mbà ẹnìkan pé tó súnmọ́ wa débi pé àlè ìṣẹ̀lẹ̀ burúkú lè ṣe tó máa pè ó ṣe dandan tó bá lọ́ọ̀jù sóòtẹ́ wọ́n máa ní kọ́kọ́ nọ́mbà ẹnìkan. ẹ tó ń bilẹ̀ nìyẹn. sẹ́ni tó bá kú kọ́ lọ́rùn ní nọ́mbà tó máa fi jà fámìlì báyìí kò sí tó máa lọ bá ẹni yìí kú. iná ni eh, wọ́n gbọ́dọ̀ eh, wọ́n ti jà ní ìpínlẹ̀ eh, wa. ẹ̀yàn kú kọ́ lọ́rùn ẹ lọ gbé ẹ lọ sí. báyìí fọ́ọ̀mù fáwọn.

bá da lọ́yà tó bá da o ti ṣe bàbá àwọn tó pa gbogbo yìí ẹrù lẹ́lẹ́ o ọba sẹ́kù ẹrù lẹ́lẹ́ o ọba sẹ́kù òdòdó bàbá ẹ̀wù àbídọ́ ọba tura onígbòdògì ó ṣiṣẹ́ jẹ́rẹ́ lóògùn èyá biribiri onígbòdògì onípa agboro àdúgbò abẹ̀rẹ̀bọ abọ́ ọ̀fọ́hùn mo ní ìyá ọmọ yín ó kú o ilé ẹ̀ bá dájọ́ ọmọ mi dáadáa wọ́n kó ní mo ń rọ o ọmọ mi káwọn mi kàwé mo sọ ọ̀rọ̀ kò ní í sí ọmọ ní ìlú ìlú òkú mọ́mọ́ ìyàwó ìlú àná bọ́lọ́dún ni mo ní sọ fọ́nmọ́ ọmọ délé pé mo roko mọ́ òkú wá kí mi ìtajà yìí pé mo roko mọ́ ẹ wá pọ ọmọ mi gbogbo òkè méjèèjì èrú wà ẹni bọ̀ mbẹ̀ ẹni bọ̀ mbẹ̀ adájọ́ mọ́lẹ́dá kúndé òní bọ̀ lọ́yọ̀ lọ́dá kúndé òní bọ̀ gbogbo wọn pátá àtàwọn tó wọn bí ẹnì kí òní bọ̀ náà. òkè méjèèjì èrúwà ẹ fọmọ yín tọrẹ ẹ fọmọ yín tọrẹ wọn dáre ni wọn pa gbogbo àwọn tó ní ọwọ́ nú ẹ̀wọ̀n ọ̀gbọ́dọ̀ kú tọmọtọmọ tìrẹ́tìrẹ́ lọ́jà tí ó da tó bá dàdà kú dà yóò kù sí ọwọ́ kù adájọ́ tí ó da bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́pàá tó wá ń díẹ̀ tí wọ́n ń gbowó ẹ̀yìn tí wọ́n ń gbowó ẹ̀yìn tó ti ń pààyàn ní gbogbo ọjọ́ tí wọ́n sì ń po mọ́lẹ̀ tí wọ́n ń po mọ́lẹ̀ ẹ ọmọ mi fún mi. Oh ẹ pọ ọmọ mi fún mi tí mo bá dìde máa fẹ́ràn ní ìsín àwọn ọmọ wọn ń dìdì ní ìdí dánimọ̀ ìdí dánimọ̀ wọ́n ń dìdì mi wọ́n mi ọmọ mi jà òpó ni ọwọ́ abẹ máa pa àwọn olóògùn ọ máa pa àwọn olóògùn máa pa àwọn olóògùn tí ẹ gbọ́dọ̀ kọ́ máa dìde ẹ máa pa àwọn ògbó yòókù sókè ẹ máa pa àwọn sókè ẹ máa pa àwọn sókè tí ẹ mọ̀ pé àwọn ògbó yòókù ń wò tètè nígbà bá ti ní ẹni tó kà ọ́ sókè. o sì mọ ọ̀bùrẹ́ ló sì ṣí lérí wa. ẹ̀rí ẹ̀rí mímí aláàjì. ẹpẹ̀lẹ́ àwọn ọmọ rẹ ó jẹyàn lójú ẹ àbí Jésù àbí Jésù àbí Jésù ẹ pamara ẹ rí ìdájọ́ òdodo gbà lórí ẹ̀ lára. àmì àmì olùkọ́ ti lẹ́yìn ẹ máa lé ẹ máa bọ̀ ẹ máa lé ẹ máa bọ̀ ẹ máa lé ẹ máa bọ̀ àmì àmì àmì àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Ah, ẹ̀yin òkè méjì èjì orúkọ ẹ gbọ́dọ̀ sí o apápá lọpọ gẹ́gẹ́ ní ipa kó àbó bá bẹ̀rẹ̀ fún àwọn ọkọ wẹwẹ ọba sẹkù olùkóso ara ètò ọgá iná ló kú lẹlẹ iná ló lè pààlọ iná barankaṣi ẹ gbọ́dọ̀ sùn o ẹ gbọ́dọ̀ sùn ọmọ inú wọn mú ni wọn lọ fi bọlẹ ni ọmọ inú wọn lọ fi bọlẹ yìí o ìwọ ọmọ inú wọn lọ fi bọlẹ yẹ gbọ́dọ̀ sùn o ẹ̀yin abiyamọ ọ̀run o ẹ dìde o ẹ̀yin abiyamọ ayé lọ́wọ́ ẹ̀yin abiyamọ ọ̀run ẹ dìde o ẹ dìde o ẹ dìde o dájọ́ òdodo ẹ tó bá pa nípa dàda wọn fi pa bàbá sisi five ọ̀pọ̀ ọmọ mi léńge léńge fún mi gbòòrò wọn ṣe ló lọ pa olóhùn kọ́ lòún pa ṣé ṣé kọ́ ló ẹjẹ́ àlàjẹ́ ẹjẹ́ àlàjì ẹjẹ́ àlàjì ọlọ́wọ́n máa padà àtàbọ̀ inú gbogbo ayé ò ní gbé ń jẹ ẹ ṣe ẹkú bàmí dárò ọmọ mi akọni tó ṣubú lójú ogun ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ ẹ sọ nǹkan tó ń tà lọ. orúkọ tèmi ni adéòkè tí mi ṣe mo jẹ́ àbúrò Timothy Adégòkè ní ọjọ́ Friday tí ẹ̀gbọ́n mi dé sí etí hotel kò dẹ̀ sí tán bá ṣe fẹ́ mú ìpàjọ́ máa ń communicate gan even tí wọ́n bá gba fóun wọn yẹn tó yé ìsàlẹ̀ Friday yẹn mo sì ṣáàtì wọn mo mẹ́sẹ̀jì torí ó ní ọ̀rọ̀ tá a jọ ń sọ nípa aṣẹ́ torí èmi náà graduate ni mí bọ̀ mi tí ì so brother mi náà ni breadwinner wa òun ló ń bá àwọn parents mi so òun ló ń bọ́ wọn òun ló ń ṣe everything tá à ń ṣe nílé bọ friday yẹn tó etí ẹ tí mo mẹ́sẹ̀gì ọmọ oríkà ẹ̀gbọ́n mi ò respond ìgbà tí kò respond sí mẹ́sẹ̀gì ẹ̀ mo wò pa ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo ní ah, ṣé ọ́bíìsì ni torí data àwọn always sọ ni wọ́n á wò pé ah, kí ló ṣẹlẹ̀ so ó tún di saturday mo ti wo mẹ́sẹ̀gì ẹ̀ pa ẹ̀gbọ́n yìí ò ti kà mẹ́sẹ̀gì kí ló ń ṣẹlẹ̀ báyìí ó dẹ̀ ní kọ̀tẹ́mi àtọ́jọ́ ń discuss nípa ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ni pé ó ti sú mi láti last year tí mo ti parí service màá kàn jókòó sílé àwọn náà lọ ń gbọ́ bùkátà Mm. so bó ṣe di Saturday yan wọ́n mi tún pe nọ́mbà àwọn mo tún bá wọn try kó lọ́kùnlọ́ kí ló ń ṣẹlẹ̀ báyìí ó kàn ring ó ring kò sẹ́nìkan tó gbé kọ̀ yẹn gbà tó di Sunday àpè wife wọn pé kí ló ń ṣẹlẹ̀ àpè timo timothy kò gbé fóònù ọ̀nà èmi náà ti ń pè kò gbé fóònù mi fẹ́ tí sọ fún yìí ah kí ló ṣẹlẹ̀ ní Sunday yẹn mi àti mọ́mì mi àgbéra lọ sífẹ̀ gbàtà dé fẹ̀ so àwọn friend wọn àtàbúrò mi kan wọ́n ti lọ report ní police station so ó ṣáàdì monday wọn ni ká máa bọ̀ alẹ́ àti wọn sí ni awálé so bá a ṣe bẹ̀rẹ̀ sí kíní yẹn nìyẹn so brother mi náà ṣáà lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ investigation kó tó di pé wọ́n sọ fún wa pé ibi tí wọ́n bẹ̀rù wọn sí wọ́n ti lọ exhume dead body wọn ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa nínú ìdílé adégòkè tó lẹ́ni breadwinner wa ni o ní mo sọ yẹn èmi tí mo jábúrò yìí kò tí ì ṣiṣẹ́ kankan gbogbo alamọ ní nàìjíríà ṣe àwọn yìí náà ni mo depend lé sísá mi àwọn náà gbogbo everybody náà la depend mo jọ mo bẹ̀jọba kó jọ justice la fẹ́ nípa ikú ẹ̀gbọ́n mi kó má yẹ kíkú ẹ̀gbọ́n mi yìí lọ lásán mo bẹ̀jọba o kó jọ kó ṣàánú wa o ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wá gbé o kó ṣàánú wa ẹ̀bẹ̀ tí mo rawọ́ sí ìjọba náà kó jọ kó ṣàánú wa o iṣẹ́ náà dẹ̀ ní breadwinner wa ni o graduate lèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ìyá wọn náà wọ́n ní degree lọ́wọ́ kó jọ kó ṣàánú wa o ìyá yóò gbọ́dọ̀ jẹ́ àwọn ọmọ ni o Táíwò àti Kẹ́hìndé ni Samuel wa ń bí o kò sí ohun tá a fẹ́ fi máa tọ́jú wọn kíjọba kó wò ṣe láàánú o wọ́n jọ wọ́n dẹ̀ bá wa ìdájọ́ òdodo afẹ́ ẹ̀jọ́ ẹ ṣàánú wa o. Adédoyin Fúnlépè. Hmm, ẹ má fi ẹ má fi lépè mu ẹ wo Samuel ni Samuel ló ń sọ mọ́mọ́ mi Samuel ni how old is he. twenty two years. twenty two years. Hmm. how old seven seven years na wọn tún ẹ lágbára Ọlọ́run ìdájọ́ òdodo lágbára Ọlọ́run. ọlọ́yẹ̀ lágbára Ọlọ́run ọlọ́run tì ìṣọ́ àtààbọ̀ náà bá ti bò ní ẹ̀mí ṣì wà ní òlérí yín mú o lágbára ọlọ́wọ́ ọmọ rẹ̀ bọ̀rọ̀ ọmọ rẹ̀ bọ̀rọ̀ ilé tó kọ́ fáwọn òbí ẹ̀ ní o tí mo ṣe ń bọ̀ mo ṣe rí ibi tá à ń bọ̀ mo ti mọ̀ pé ten side ló máa jẹ́ torí eh, ní ìrìn àwọn ibi ẹ̀kún ìgbésẹ̀ ìgbésẹ̀.

I'm eh, eh, àbí kẹ́ ẹ pamọ́ra kò sí nǹkan tá a lè sọ àfẹnutọ́ bá lè rí tó fi lè rọ́pò Timothy lókù tí ó sọ pé nǹkan kan wà tó ń lè sọ fún mi ṣùgbọ́n bàbá níwọ̀n ìgbà tó yẹ pé ẹ nígbàgbọ́ pé ọmọ yín àwọn kan ni wọ́n gbẹ̀mí ẹ̀ kí lẹ fẹ́ lọ́wọ́ ìjọba nípa ikú Timothy. ẹ ṣe mo fẹ́ lọ́wọ́ ìjọba ni pé wọ́n fi ìdájọ́ òdodo múlẹ̀ torí pé òtẹ́ẹ̀ tó sùn ìbẹ̀rẹ̀ wọn ti pa ọmọ mi yéé rìn ní òru tó bá sì ń lọ ibìkan ẹ máa dágbére fún ìyàwó ẹ gbogbo tó fi dóòtẹ́ yẹn ìyàwó ẹ mọ̀ yẹn títí tó fi dóòtẹ́ tó lóun fẹ́ lògùn òun tó sùn ìnàdà ìlògùn yìí ó ẹ tó sùn o ó sì dijọ́ sátidé tá a pè tá a rí pé mọ́ tí ẹ̀yàn gẹ́gẹ́ wọ́n ti pa sí àmọ́ gbogbo ìdí ọkàn wà ní pé kíjọba wọ́n ti dájú òdodo Adédoyin iléeṣẹ́ ìbọn ti pa sí òtẹ́ẹ̀lì ẹ̀wọ̀n pọ̀ mọ́ mi sí ẹ̀kí òṣọ́ mọ́ òtẹ́ẹ̀lì ẹ̀wọ̀n pọ̀ mọ́ sí àtàdájọ́ ni o àti lọ́ọ̀yà tí ó rojọ́ ni o kí wọ́n ó ṣòdodo torí kí wọ́n gbà pé Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá sì ṣe òdodo lórí ọ̀rọ̀ yìí ilé ó mú ọ mo nígbàgbọ́ pé ilé ó mú ọ gbogbo ẹni tí ó ṣe òdodo pé pé wọn owó ni wọn wà áfítà pé tó owó náà kó fún wa owó nílé ládàjọ lérí ilé ó mú ọ ilé ọ̀rọ̀ ọmọ mi orí ọmọ mi rí ìdè òru ìwé ẹ̀ ní máa rí ìdè òru adédọ̀yìn bó ṣe ṣe tó fi kán wa léyàn ọ̀kẹ́yìn torí òpó ilé wa lọ́kàn yìí pẹ̀lú ògùn ọlọ́run òpó ilé tiẹ̀ náà ọkàn yìí. ó lóun kọ́ pa. òun ni òun ló pa ṣebí ló tiẹ̀ lè wọ́n pa òun ló nílé iṣẹ́ ńgbà wọ́n pa wọ́n ṣe lè lọ sí kí ọmọ sí ọmọ sí gbogbo ohun tá à ń gbọ́ ni pé ó ti ń pa àyẹ̀ ń bẹ̀ ó ti ń mu jẹ ó ti ń lọ bí mẹ́fà tó ti pa tá à ń gbọ́ ń àbí ilé òun ló pa ẹkùn gba wọn pa ọ̀dà àgbà òkú bẹ̀ ilé ògùn náà gbé lọ pé ọ̀rọ̀ ọmọ yóò yá wa gbé lọ ilé ògùn ẹ̀yìn ẹbí ẹ̀ ọmọ yín bẹ ilé ògùn fóònù sáwà lọ́wọ́ ẹ̀ àbí kún ó pè àwọ̀ ẹ̀ àbí kún ó pè ilé iṣẹ́ ẹ̀kọ́ tó ọmọ yín òye ẹ̀yìn ń bẹ ilé ògùn ara ẹ̀ ní ọ̀yá o wọ́n pa á nì kẹ́kẹ́ ọ̀ṣọ́ mọ́ mi wọ́n pa á nì ònà gbogbo tóun náà bá ń láyé wọ́n ní gba ní gbàdúmá ní òwò ní òrìnwọ̀jà ògo làwọn mẹ́wàá máa rí kí ẹkún ayérayé ni wọ́n sì máa sọ náà lé wọn. tó bá ti kó ti mọ̀ ń pa ẹ̀. tó bá ti mọ̀ ń pa ẹ̀ ọmọ ń pa ẹ̀ ọmọ ń pa ẹ̀ ọmọ ń pa ẹ̀ tó bá ti kọ́wọ̀ ọmọ ń pa ẹ̀. ẹ fẹ́ dájọ́ òdodo. a fẹ́ dájọ́ òdodo ọmọ nàìjíríà ọ̀nà wà lọ́wọ́ lérí ẹ̀ kí wọ́n sọ dìde rẹ̀ lọ àwọn ọmọ olókùdà lẹ̀ kí lábẹ́ máa òun náà sọ fún wa pé ká má lo okùn mọ́ kọ́lé ẹ máa wá gbé báyìí àwa kò dúbẹ̀ tẹ́ jíjẹ mímọ òun náà ní í ṣe oṣooṣù ní máa fowó ránṣẹ́ sí wa èyí kí la mọ̀ tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ kí la mọ̀ tó ń tọ́jú wọn àlùmọ́ tó wá ń jẹ tó bá wọn lára mọ́ níjọ́ wọn ti dé wọn ọ̀jàmàlà rí hmm. wọn tó wà wọn ọ̀jàmàlà níjọ́ wọn ti dé àbí hmm. àmàlà làwọn sì máa jẹ ìgbà yìí pé ọlọ́wọ́n ó dìde rẹ̀ fún àwọn ọmọ yìí ní gbogbo ọ̀nà ilé ẹ̀kọ́ wọn wọ́n máa lọ ọlẹ̀ orí hmm. ènìgàn ní pamílẹ́kún hmm. sukúù tí bàbá wọn fi wọ́n sí níbo la gidi wọ́n tá a máa fi sí níbo hmm. tí bàbá wọn fi wọ́n sí wọn lọ gbogbo òfin pamílẹ́kún bẹ̀rẹ̀ ni pé àtọ́wà padà sóko àárọ̀ nígbà tí bàbá tá a dá máa sí ni àtọ́wà dá padà sóko àárọ̀ ọlọ́wọ́n dàrún náà padà sókò àrọ̀ agbára ọlọ́run gbogbo ohun tí ń dàn náà ọlọ́run fi pa lẹ́kùn ni agbára ọlọ́run agbára ìlérúwà agbára wẹ́wẹ́ akọlù àdúróbọ́ àbọ̀rẹ̀bọ́ àbọ̀fọ́hùn agbára gbogbo ohun tó ń náà bá ní ọ̀pá rẹ̀ mọ́ lógún torí pé ah, nẹ́tò tóbi ló fi jó wa. Ah, nẹ́tọ́ wá jù bẹ́ẹ̀ lọ ní ọmọ ajé òun tí ò ní kó lálẹ́. ẹni ayérayé ní ọmọ ajé òun. ìdàgbé lọ pé kí àwọn nàìjíríà rìn wá lọ́wọ́ wọn ò dìde rìn lọ́kàn àwọn òtí. èmi ṣe ra ń tọ́jú àwọn ọmọ ọdún méje ni wọ́n. làmọ̀ tá a fi ń tọ́jú wọn. ìyàwó wa fò àtàwà lóko táwọn ru àpẹẹrẹ nínú oko ẹ̀gbẹ́ mm. kí la fẹ́ fáwọn. bí mo ti jókòó yìí ẹsẹ̀ ń nà mí ẹsẹ̀ ń sábàrì ti lè parí oṣù yóò sì fún wọn ránṣẹ́ sí bàbá yóò pé ẹnì ọkọ fún girama hmm. kí n fi ra ohun tí ń jẹ ẹ̀rí ni mo ní ti rówó tí màá fi jẹun. ó ń tọ́jú ẹ̀yin náà. ń tọ́jú mi. òpó lé wa ni. ń tọ́jú mi. ń fún mi lówó. àlókò lé wa ni. mo ní ti rówó tí màá fi jẹun. kò ní í da fádédoyin o ilé ìrú àyè ò ní ìgbé ọjà fún un ó lóun kọ́ lóun pa. òun náà pa ebi náà yìí kọ́ eh, eh, eh, mi. ìyá náà bẹ̀rẹ̀ wọn ló lọ sí lóko ẹ̀ oyè náà ni wọ́n lè tí òun ló bí ló bí lọ sí tí òun ló bí. ṣé lè bá bẹ̀rẹ̀ níbẹ̀ ṣé fámìlì ẹ̀ tó fi lọ sí ìfàjọ bẹ́ẹ̀ di nẹ́nu wọn náà fi yí tó fi lọ́ọ́ rin nígbà àkúrọ̀ kan fún mi òun lọ́pàá kó fi gba ọmọ kò sí ohun tó lè sọ pé ọdún kẹta ní tọkọ tèmi ti kó òun dẹ̀ ní fún mi lówó ní sponsor àwọn ọmọ mi bẹ ní ui. ọmọ ui ní. wọn ló sì ọmọ yín lọ́sọ̀rọ̀ ui sọ̀rọ̀. wọ́n ṣe fún yín nọ́mbà ọmọ mi kẹ́ ẹ pé tó bá dàbí irọ́ ọmọ mi bẹ́ẹ̀ ó ṣì òun ló fi mí lọ́kàn balẹ̀ ńgbà tó kọ mí ti kú ọgbọ̀n ìlẹ̀gẹ́ náà lówó lọ́wọ́ pákó lọ́kọ mi ń tà ńgbà tó sì ti kú ó ní àǹtí ẹ má wọrí o ọmọ bíi bẹ́ẹ̀ ui ọ̀kẹ́ṣẹ̀ parí ń pòyì second born mi ní Ṣakí first born mi Mariam ni ó bẹ́ẹ̀ ui ń bẹ̀ yẹn òun dẹ̀ ní fún lówó ló ní fọkẹ̀ balẹ̀. owó yẹn má wọrin owó tó ń bá ń wọ́n yà máa pín fún gbogbo yín kéékèèké wọn bá bá pọn àwọn máa fi má ní ìjà tọ́mù wọn àti ìyá wípé ní ìsìn lọmọ wọn parí wà nílùú yan wá ṣe gbogbo òbí ní ẹni tìrẹtìrẹ tìrẹtìrẹ nìdí ní oorun ilẹ̀ rúwà yí oorun. ọ̀dà kéèyàn ò ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ òdodo la fẹ́ ọwọ́ tì lẹ́yìn o ẹ ti ṣàánú wa lérí àwọn ọmọ yìí o àwa ti gbá tiwa o àwọn ọmọ yìí ni o. ẹni ṣubú ẹni o ẹni ṣubú ara o. wọ́n ṣàánú wa o. wọ́n ní tẹ́lẹ̀ wò sí ní ọ̀pọ̀ sí wọ́n ní tẹ́lẹ̀ wò sí ní ọ̀pọ̀ sí ẹni tó.